إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته اجني انايكا يعني اهتا اني او رمضان اني الى 1428 ìráyẹ́tẹ́ ní péré ẹ̀rá àtàhẹ́tẹ́ tí ní rẹ̀ àti orí níta anáfẹ́rẹ́ ìnánájì 14 september 2007 inshallah ta'ala ilé jẹ́ ẹ̀rí ìmúlùú sí ilé ìwé ìgbìmọ̀ tó rọ̀ الشيطان الرجيم ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها تعلمون أمر سبحانه وتعالى أراك ريت ذكي إن رأيوه أدوم مريد الإمامي تربية أنا كاكا أو بقوم مريد أنا كاكا يا شاور so ana ukaya shawe anyi toro na ika ebro ka bonna shawe emi umuri kubona wa ta'ala de fita ọ̀nà tó yẹ mọ́ ní tẹ́ lọ́rọ̀ àti dọ̀nà ó ti kọ́ ẹ̀yìn ìdí àmì ẹ̀dọ́mọ̀rí sọ́nà wọ̀tá alábọ́ka ó rí lẹ́rù tẹ́mi ìnà lè nínú ṣe ìtọ́ ọ̀dẹ̀rù ولا تأكلوا أموالكم بينكم بالباطل تدلوا بها إلى الحكام وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون ومري سبحانه وتعالى أكا ولا تأكلوا أموالكم بينكم بالباطل أسورة أجاوني إنا كمماوني أسورة إنا كمماوني bẹ̀rẹ̀ yẹn orí ọ̀pẹ̀ mẹ́ta bilbaatili jòló ìrì bilbaatili jòlí lóke bilbaatili jòló ìrìnà bilbaatili jòlá mẹ́rin bilbaatili jòlí pọ̀tọ́ àtúrẹ̀rẹ̀ ìyẹn kò ní láìdá wàá nà rẹ̀ mìíràn rà ẹ̀rù kọ́lọ́ mẹ́ẹ̀ẹ́dọ́sùn ta lórí kìíràn dẹ́ka yọ̀ọ̀dára ọgbọ́ dàmfàrà ọ̀ìnì dàmfàrà ló wà lórí kìíràn umuri kamura wannan ko yore mu ko muri wa tudlu biha ila al hukam tudlu ma'dubun ala ta'tulu innahu innahu tudlu معدود ألا تأكلوا بمعنى ولا تأكلوا أموالكم بينكم بالباطل ولا تدلوا بها إلى الحكام إلى ما يمنع عمرك wọn ti ara dọ́kà àti rẹ̀ pé inú gbá ọ̀nà ni bó wá sí náà ìrìnà ìkẹ́ ẹ̀yà àmọ̀kàrẹ́ ìní kóòtù àìkẹ́núwẹ̀yà lìjá àkólú parí kọ́mbin amúhálì náà ó wá ṣe kèrè ẹni ní kóòtù bẹ́ẹ̀ ní sí dóòlè ojú ọ̀nà ọ̀hún bó ṣe kèrè náà ní kóòtù amma guci da mun da na yi coat a abu ko ya raka rai on da gu ko ya bi da rabi du shaka ina da jo al kawu shaka ina iloyan kuma wa ko ka da dun gano wala tudlu biha ila al hukam limadha litakulu fariqan min amwalin nas bil ism joje akobe jojo diri joje wa antum ta'lamuna ogun mori yo ina no ae e onye mbo eka izo no aman wa eka ukolo di wa aman agwa wa na re ine ke na e wo sinye o yo e wo ni ko wono me do ju ko do wa e wo no ka ko so asure ke jiye eyi Àjòyí ọ̀ídọ̀rẹ̀ ya lọ́ọ̀fin máa

so ìdìlá ọ̀rọ̀ kan tó wà fún lóògbé náà wọ́ àgbègbè náà ti do do ìdìlá òhù bíi ní eyín dọ́rẹ̀ ẹni kànga bí ẹni kò ní rẹ̀ bẹ́ẹ̀ bí máa ná bó mórí àkàrẹ́ ní eyín ríṣùwà bó bá ìbọ́ra àrùkú tó bá ìbádẹ́jọ́ àrùkú tó bá ìbílọ́yà ó gbé ní ẹ̀rọ àwọn ó gbọ́rùn náà lóòmìnira àjọ ìjọba àdánwò لكي أكون هو أسري من بلنا كيف أعنوه بالإسم جري وأنتم تعلمون أن وعين هكوا دم أنا مني إمام الطبري أولا إنه إمام الطبري أنا كي علي ابن أبي حاتم اور جی يهون رحم نے عبداللہ ابن عباد رضی اللہ عنہما عمر ابن عیدو اور هذا في الرجل يكون عليه مال وليس عليه فيه بينة فيجهد المال ويخاف من الحكام وهو يعرف ان الحق عليه وهو يعلم انه آثم عاقل الحرام ọkà abdullahi ibn abbas sahabo ń tó mori inú wọn nọ dọ́kì ayọ̀ náà lọ náà kàrẹ́ yín ní àdánà ìkẹ̀kà ẹ̀kẹ́ ọ̀là yà wá ẹ̀rẹ́ so ẹ̀yẹ́ kẹ̀kẹ́ ó dọ̀rọ̀ kèlèrè àwọn ọ̀là mú kọ́rọ̀ yẹn ó sì tún ìṣe ọ̀tá kúmá ọ̀dọ́nà náà mú kọ́rọ̀ yẹn lẹ́yìn bí yí bẹ́yìn náà ọ̀rọ̀ náà yìí sẹ́nà tẹ̀lé ọ̀nà nìkan tẹ̀sán lóka kọ́rọ́nà mẹ́rin àtẹ̀sẹ̀ èso ẹ̀ kuma dọ̀kọ́ àkàtẹ̀lẹ̀ dọ̀kọ́ náà ní kóòtù ìyé etí ní kóòtù dọ̀ọ̀mọdẹjọ́ dọ̀ọ̀mẹ́yìnrà àti dọ̀ọ̀mẹlọ́yẹ̀yìnrà and kuma wọ́n wọ ya arúgbó annala hapkọ̀ alẹ́ dọ̀n ní báyìí kan náà nílẹ̀ èyí sọ náà àwọn adọ́nà náà abúlé ìbùnà bá àṣà kẹrẹ àní wọ́n ya alamu annahu azimun dọ̀n ní báyìí kan ilé ọ̀nà rẹ̀ àákìlú haram dọ̀nà rẹ̀ haram ɔɛ ami jɛ ɛnɔ dabila ibn abbas rɔdila ɔnu mamani kan ɔmɔ náà kan but wéere nana happen wéere àná wọn ọlọ́bọ̀ yàrá àwọn ọlọ́bà ni ɛnna eré kìhọ́ náà zama lórí ɛni bọ́ọ̀mù wàhálà yìí wá dùn kẹ́yìn ni jẹ́ ojú kẹ́kẹ́ kẹ́ àwọn ọdún tó kúrò ɛnna ɛgbẹ́ ọlọ́bà ni ọlọ́bà ni ọlọ́run mọ̀ náà fún kẹ́ ɛnna ɛsì takùwà ɛyẹ jẹ́ wọ́n yẹn mọ̀ orí pé kẹ́hìn nìkú. ẹnu mùkọ́rọ́ yìí dẹ̀rù ta wọ́n tó lóru wà ní ebe mere wàláhì ẹlẹ́mẹ́lẹ́ ju ọrẹ okwu. ìmọ̀ òkú ìyẹn náà tó múná nàbọ̀ yà àmọ́ ẹ̀sìn àkókò ní ìlú ìlú náà wọn náà kà ọmọ contract na se contract na ka anyi this village as an anja karewa inre are that factor that's what i want that economic technical advisor that the that the millions ọgbọnọ nyabari na na ọ na-ata ame contract ọ yere ejo 20 millions ọ na me don select best student and abu kena men dena men ọ a ka eke imute ni kena se wa ọ̀rọ̀ ọ̀sùn ní àwọn ẹ̀ṣọ́ tó kóòtù ọmọṣẹ́ tó kóòtù ẹmọṣẹ́ tó kóòtù ọlọ́run àásùpẹ̀ ní mílíọ̀nù láwọn àásùpẹ̀ǹd èkè ìmọ̀tò náà lọ́tọ̀ wà ọ̀nà àásùpẹ̀ǹd sọ ọlọ́run náírà wúwú màá nù sọ ọmọ ìgbọ̀n náà wọ́tí àlàkà sọ lára wọ́n mẹ́ dára ní ìwà ẹ̀sán náà ní sọ̀rọ̀ buhari àti sọ̀rọ̀ muslim ọ̀nà ìka adéhùn umu sọlama rẹ́díọ̀lá ọ̀nà ka an ko muri sallallahu alaihi wasallam ka ala innama ana basharu yani ni kolam bi ni innama yatini al-khat فلعل بعضكم أن يكون ألهن بهجته من بعد فأقضى له يكا أظمين إنان كنا وظنين بوا أقوى أن كتبت مني أي أرى إجاني أيكا أرنينا هنا أيكا أنا نكوين ama agogo alakara eyi ija ija na akwere na domika agogo no komi ija mi ama ono ba ko nda ka ọsàn sami ko jiri di ya ri ọsàn faman kọdọ ìdúláhù bí hakì muslim ọ̀hún náà wọ́n kú kéré wọ́n ìjà ló kú tsotsotsó bí ọ̀la kan náà kìjọ́ náà tó akúdé kúrẹ́ kàkà ìyàwó ni bí wọ́n wọ́n wá bọ́mọ̀ ẹ̀ka máa tọ́lá ìjókòó mi náà wà wọ́n tó ń sọ́lá kàfẹ́ iná máa híyá kíkì àtòmínà náà fàlìyàmílà ha áwò lẹ́yẹ̀dọ́rẹ̀ ọkà yẹ́fà ká nkenya ìnira ọ̀kàlẹ́ náà nà bọ́ àjẹ́ náà wọ́n nkenya ìnira ń bàbá nkó wà wọ́n. ṣe wàá ti wá kú bẹ́ẹ̀kì ẹ̀wá rẹ̀ mi dánù mẹ́tẹ̀kọ́ ẹ̀ka ọ̀dọ́kọ̀ ní ọ̀nà bí jọ́ọ̀jì kéré káwọ́sì yà ilẹ̀ mẹ́kọ̀ọ́rí àwọ̀ ìra orin wọ́n tó múrí kòó lè rí ọ̀rẹ́ yínú àzọ́nà kìyàmà ọ̀nà àwọ̀ imam ibn kafir bọ́kà fàdọ́lá ti hajjiri aya tó kẹrìmà aya na nyúgbà nyínú bá fẹ́ rinka àti wà hajjiri na dí àti hadith náà ìka àdọ́wọ́ ń rí àzá ibn abbas àti náà dọ́wọ́ an umu solomon على أن حكم الحاكم لا يغير شيء في النفس الأمر ka ọ̀kàrẹ́ ọlọ́mọ̀kàrẹ́ ìwé ìmẹ̀ ọ̀dá ìyá àkùnjó chewu ìgbà náà wà kúrò kúrò ọ̀yọ̀ wà á kúrò kánú mi ká jírí ẹ̀gbẹ̀ sáà òun ní àárín ìbẹ̀yẹ mọ̀ kìí àmù tó yẹ ẹ̀yìn sẹ́bàrà ibù kàtí dọ́ka agbọ́wọ́ fọlá yẹ̀hìlú fi náàsì àmù haraman huwa haram wọlá yẹ̀hárùn halalan huwa halal àbíjọ́nà haram bá wọn jẹ́ àbíjọ́nà haram haram wai wa majinin agwika na mukare ola bara halal an kuma yin ka ana mukare Nigeria yin bakasi ko hura da na inire na da kore ko oba sanja o ke ndoka to ire ke ka ko yo ile to na ra baka da ne ono ni ira na da resu nan ya mal kiyama an Nigeria yin bakasi e kare ne tinyo ya ira ra ta ni anabọ́lá jẹ́ nípa tó dáwọ̀ ẹ̀lẹ́ka ọkú president sọ ọ̀rẹ́ tó rìn kàtà náà ẹ̀zẹ́ rẹ̀ kúrẹ́kọ́ náà kuma àbíkanáyì halal halal ẹ̀yìn tó méjì sí dọ́wàrá haram ìnàmà huwa mulzam al-bizar amakene ọ̀nà àbáyé ọ̀nà òrùka tí ó kú òrùka tó ọ̀nà àbí ẹ̀hà ẹ̀kọ́nà nọ̀wà ọ̀nà ọ̀jẹ̀ ẹ̀tẹ̀rẹ̀ ń dé sáà but òmúlò ẹ̀yìn sẹ́yìn náà

alkilo ya wuda loku dawi ne to wa alal muhtali wuhu e wannan ma ko ka dusa bibi da ga jehe wa wa e wani bi ani nabi ona mu kare o ka gure no no muri janu ni kusoi ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها وتملوا بها إلى الحكام لتأكل فريقا من أموال الناس لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون umar ibn wa ta'ala da manikan التفسير وأبشفة التفاسير أمر سبحانه وتعالى ولا تأكلوا أموالكم بينكم بالباطل أي لا يأكل بعضكم أموال بعض أفبا إنه نريك هبني أفبا إنه نريك هبني بالوجه الذي لم يبهه الله أنا إكا جزانا إكا أمر يو الله أمر يو شريك الله وتدلوا بها إلى الحكام أي تدفعوها أنا بكوشا إلى الحكام إلينا مكاني رشوة دو برايب نفو برايب أنا مكاني لتأكلوا بريقا من أموال الناس بالإثم أي ليعينكم أولي أنا مكاني أما قمعون على أخذ الطائفة من أموال الناس بالباطل أولي والقصي سكة دو ست دونين uche ịkpa ịnị ekeri ọdịnata igwe ọdịnata dụwarị ọnụ wa antum ta'lamuna annakum mubtiluna ta'kuluna al-haram da onye bayani nika uzabbi ojujeje wala dụwarị ekeri ọdịnata ịnịrị haram ọnụ ọ wụrụ mọnụ ụmụnne ka يسألونك عن الأهلة قل هي مواقيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون أمر سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يسألونك عن الأهلة قل هي مواكيت للناس والحج وليس البر بأن تأتوا البيوت من ظهورها ولكن البر من اتقى وأتوا البيوت من أبوابها واتقوا الله لعلكم تفلحون ọmọdé subhanahu wa ta'ala yas alónaka anil ahila abẹ ní ẹ̀yà ìwọ́n ké mórí ìṣe sallallahu alayhi wa sallam ka al ahila ahila jamu ihilal wọn náà máa ní tí ọwọ́ ọdọ máa ní àdẹ̀rẹ̀ àwọ ọ̀nà ahilal jamu ẹ̀dọ́ ọ̀rẹ́sẹ̀ ahila abẹ ní ẹ̀yà ìwọ́n kìtìyàn ká ẹ̀mí rẹ̀ wọn náà máa ní dẹ́jẹ́jẹ́ ọ̀dọ́ mi náà wọ́ isama kitabu nata imam razi ini tafsira ne oka روي أن بعض الصحابة قالوا يا رسول الله أعدوك أني فإن صحابي جدك وانتم صلى الله عليه وسلم ما بال الهلال يبدو دقيقا سينا من دي أوهي أوتي dɔ mani adɛɛrɛ ɛ eh, mani adɛɛrɛ o do awɔ damantɛtɛ cɛ ko misiri hayi ana nkirigo suma yazidu dɔtɔn wana ban da ban ɲinawɔ hata yamtɔli dɔw dɔw ni wɔyɔ sɔri wanyi sɔbɔ tɔbɔte sɔbɔ kuntu la yɛrɛ ban ma kan indi den pe jɔnni sɔrɔ wɔn na dɔw dɔtɔn ko olu da gana da yara sun malla ya zalo yan kus a wani mana da kun ma dai mana fi jahili ko je ha da ra ai ko je ha hatta ya udu do da ra bare mana amma ko di da da ra na kama bada an kom ne ina la yakunu ala halatin wahida da da ya dɔɔya di situation no ɔwɔ dɔɔya wɔyɛ konya kɛnɛ ka shams a nan kɔɔ mɛya ɔyɛ ma jini to hɛ yɛ nan awɔ ma yɛ wɔyɛ do dɔɔrɛ ŋɔ tɛn ije yɛ wusa ni sɛ pɔsɔn ɔwɔ ma na bɛ jɛ jɛ yɛ ɔwɔ bɛ jɛ jɛ yɛ ɔda mɛ ti kɛnɛ ni ɔwɔ ɔma ni ti ɔwɔ ọ̀nà mi five ten minutes ọ̀nà wẹ̀chì orísìí so awọ ti dọ̀ ma na dẹ̀rẹ̀ anu na ìwà bẹ̀ wọ́n bẹ̀ wọ́n ṣe ìtọ́ ọ̀nà ọ̀nà ten minutes orísìí wẹ́rẹ́ ọ̀yẹ́ ọ̀nà ní long distance ọ̀yọ́ mọ̀ ní ìmọ̀ fúrẹ́ nínú mọ̀tàn wáyé rẹ̀ tàn aman kida mani kura da mani kafe da kiki after ten minutes dore na mutu oho dore banyina wa dore karu na ore na na mutu kimi da ora na wata nde dore banyina wa dore kafe da na wa da kai wata ko ko duwa ma hire ba ona mo na wa dore na wata ena jinda do ma e banyi ko àwọn ọ̀rẹ́ bá ń dáwọ̀ lórí kùn dáwọ̀ ó kúrò ìjọ náà ká dúró bí tẹ́ ìhìnrà ó bọ́ọ̀lù wọn mọ́lẹ́wà jọ náà abẹ́rẹ́ mi yìí ọ̀dọ́mọdọ̀ ọ̀rọ̀ abẹ́ ìyá ọ̀gbọ́n ajé náà nyẹ anakọ̀nsán ẹ̀kọ́ra ẹ̀nẹ́kọ́ are we not that? Are sin not seeing Oika Ononto Moni Sallallahu Alaihi Wasallam Anakakasin Fani min Ahli Nar Lam Arahu Makot Anyị elenera anaghịkaghị annerevin Onto Moni Sallallahu Alaihi Wasallam Okono Ile Wada Rijalun Ma'ahum Siyad Kaznabul Bakar Ijenero anaghịka enne kụja faruwa asman ka omuti imariawa dịka arụhụ na lam ha ire nọ dịka na polisi amaida dịka ya anyị ziyada to fit tafsir ọ wee leta na ọsa ẹhụ na polisi ẹna wa ẹsẹ ẹhọ ẹn sanda ẹna kókùtẹ ẹrọwọ ní ìṣókùtẹ ìtúọdà ama ẹna tẹyọ nọ ya anyị ziyada to tafsir ọ ka na mi kwesị chan ana ṣogun turu ọ họzirẹ so dẹ ya akwọchi yọzirẹ so yani ana bi ziyada ni tafsir ai awa bere me en sanda ọsọ ndọ bi ziyada ni tafsir ai era na ka e ko mutarowo e ko japarowo e ko chorowo asmanka eje eku eje do eku ni na ko na poro e ja ndu ni kere na waro chi se ya se me e afi ta ko were so doke ya kasiyatu ariyat onyene anaika o kwenya ama hwa hwa wen ma ilat mumilat a dɔza yi dɔza ra da yi na ɔni ŋmɛ hana ikɔɔri kɔnɔ lɔ idure ka yi ɔkɔ ata gi da da kyɛn wɔn lɛrɛ ɔma arusɛ ko da nye de breki na